الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ونشهد أن لا إله إلا الله ولي الصالحين واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداهم إلى يوم الدين أنا الحسن ولم وبعدين من الجاء وبعدين فهمت الوجود وتنشي ولا تسمت له ó sàmójútó wa bẹ̀rẹ̀ láti rí àkọọ́lẹ̀ tó kọ́ lè kó wa wá ó sàmúso wa débi ìsẹ̀mí ayé wa sàmúlò nípa ìgbà àbíjú lọ àwọn mùsùlùmí láyé ọ̀tọ̀ torí dá gẹ́gẹ́ bí ọlọ́run kó tó wá gbé ìjọsìn ẹ̀tọ́ rẹ̀ fún gbòòrò nìkan àmójútó ọ̀sẹ̀ nìyẹn gbogbo eléyìí gbogbo ọ̀nà ìgbàmójútó fún tó wà yìí mo la fi dúpẹ́ fọlọ́ ó tún jẹ́ mi wá sí ìwé amúlùdájú kejì nínú ìdásílẹ́kẹ̀ẹ́ta oṣù ọ̀nà wà ọpẹ́ lẹ́nu ìfọ́n mùsùlùmí èyí lẹ́nu àwọn èèyàn kájọ bẹ̀rẹ̀ tó sọ wípé òun náà gbàwẹ̀ kódà tẹnu àná jíjẹ́ pa ṣùgbọ́n wo òṣìṣẹ́ ọlọ́run àwọn awa ń pàpà lọ́sùn sáyé kéde kó lọ́nà kan tá a ti gbà fún ọlọ́run ló wà lọ́tẹ́lẹ̀ débi táyà torí ẹ̀ ní oṣù tí ìmáwá náà kò ní wọ́n fẹ́ wá kù tó ní káyọ̀ lọ́kùn fún. àgbàwọ̀ ìṣòro lọ́wọ́ nínú ọ̀rọ̀ wa

بسم الله الرحمن الرحيم قل يا òní به كل كل الطعام كان حلا لبني اسرائيل ارجوها ولا يمركم صلوا به كن صدق الله فاتبعوا الا ابراهيم حنيفا تشيكي الله سبحانه وتعالى مرحبا لليوم لولي اخوكو دي لولي لي tí ọlọ́pàá bá gbé kalẹ̀ ولو ìjọ tuntun ọlọ́run òun èyí tí ń bẹ òru mọ́gà tó já fún pé ile ìfọ̀kànbalẹ̀ ni ilé ìkọ́ ni ilé ìmọ̀nà ni ìmọ̀nà ìṣẹ́ anyị na bá fún sáyẹn náà dáhùn bàbá wọn bá parí rẹ̀ fẹ́ ó wá kó ìjọ tí wọ́n ti wá sáà ìjọ àná mọ̀hánà sọ́wọ́ àwọn àárín ìṣẹ́lẹ̀ èyí tí ọlọ́run wá fún ní kíra tí wọn náà táwọn náà ń lò gẹ́gẹ́ bí ìlú òfin wọn. wọ́n ní àwọn tí àwọn tó wọn. àkọ́kọ́ nínú wọn yọ̀wù. àwọn sára náà làwọn nọ̀kọ́rọ́ ọlọ́pàá wọn tààlà ní sáfún wọn ó sì oníṣẹ́ àtàwọn pè ní àtìjì àwọn méjèèjì yìí predominantly àwọn ni wọ́n jẹ́ àtìjìká olóòwò tó bá ní bàtàlẹ̀ ìsọ̀rọ̀mọ́ àwọn ìyàwó tí ń dẹ́wọ́n nàìjíríà pẹ̀lú àyẹ̀wò nàfọ́n àjọ́nà nínà pẹ̀lú àárín ó yá pè wọ́n sílá táyì ó lù yá àbìlànìtààrọ̀ Muhammad sallallahu alaihi wa sallam pé àwọn sáà fún sílá níwájú rẹ̀ báwọn bẹ́ẹ̀ni náà bá délẹ̀ ajáfẹ́ pé ó lè wú ọlọ́run bá wọn rí ni kìí wo ojú ọlọ́run kalẹ̀ mẹ́jú wọn dáhùn ìbéèrè nígbà tá a bá ń bá ìrìn àwọn ìta ní kí ló dé kò tó ṣe báyìí ní àdúgbò bá ń bá wí. Lílà sẹ́kùn ònàbí ààrẹ ìlà ààrẹ lílà sẹ́kùn ònàbí ààrẹ. takò kí ló ní tẹ̀ fi ń takò àwọn àkọsílẹ̀ ọlọ́run kí ló pè ní tẹ ọjọ́ ìpẹ̀lú tẹ̀lé aláìsàn wọn báyìí òfin ọlọ́run bí a máa rẹ̀ á sí ìlànà أو

torí pé nínú ìgbàwọ́rọ́ tàbí ránṣẹ́ ìmúta olùṣẹ́ fáwọn tó fi ránṣẹ́ ní ìtàwọ́lọ́rẹ́ alìsẹ̀lẹ̀ nínú olóògbé ọ̀rọ̀ nípa ọ̀sánmọ́dọ̀ ọmọ àgbèjáde lẹ́yìn wọn tọ́lọ̀ fi ṣàlàyé àlẹ́yìn tí ó padà wá lóṣèlú láyé tọ́lọ̀ fi òjíṣẹ́ ìsẹ́yìn tí ò ní ní òjíṣẹ́ mìíràn kódà kìí sàkẹ́ mọ̀húnmẹ́jì nìkan lọ́mọ ẹ̀rọ sọ̀rọ̀ rẹ̀ sínú àwọn síra méjèèjì yẹn kódà àwọn sàhábà rẹ̀ ọlọ́ọ̀bá náà sọ̀rọ̀ ọ̀rọ̀ sínú síra méjèèjì والذين آمنوا معه والذين معه أشداء

Olúwa ara níbi tó fún oúnjẹ láyé tó fún ayé ní tó bú ìrùn ní tó bá bàrá rẹ̀ kó láàrín tí ó bá ẹgbẹ́ agbẹ́sìnga mú àwọn tí ó jẹ́ rẹ̀ tí wọ́n gbà nínú pẹ̀lú rẹ̀. nínú tàwọ̀rán nínú ìjí àwọn ẹ̀rù ti mọ eléyìí àwọn ẹ̀rọ wọn eléyìí ṣùgbọ́n wọ́n ti láì yẹ wọ́n tako wọ́n pè ní ọ wọ́n wọ́n ṣe bí wọ́n ní àìlá والله شريك على الله olùjẹ́ ni ẹni tí gbogbo ìtọ́jẹ́ ìṣe ni bẹ́ẹ̀ tó ń tapọ̀ àwọn ọmọ nínú jíra ní bẹ́ẹ̀ ń tapọ̀ àwọn ọmọ rẹ̀ nínú jíra ní gbogbo rẹ̀ ló hàn sọ́lọ́run gbogbo rẹ̀ ló ní ọlọ́run ọlọ́run ìgbọ́lọ́lẹ̀ nípa ẹnu nípa ẹ̀rọ mọ̀hánmẹ́ èyí táwọn ará rẹ̀ ó ní tó sọ nípa ẹ̀rọ mọ̀hánmẹ́ sọ́lọ́run àìsẹ́lẹ̀ olúwa wáyé ومبشرا برسول يأتي من بعدي يأتي من بعد اسمه أحمد قل عيسى المريم رجل ومثل إن قم على محمد هنا أحمد نعم ومبشرا بالجنة مرة تبجمة الله محمد أحمد ṣáṣí máàrí ààrẹ oúnjẹ ọlọ́pùn gbogbo àwọn ọmọ wọ̀nyí ìgbàgbà ẹ̀mọ̀ta nínú àwọn orúkọ àná Muhammad ń já sí pé ó sàlàyé nípa rẹ̀ kalẹ̀ olùdúyàn oòrùn mú kàn bọ̀ wálé ayé lẹ́yìn ìrìn òun ṣùgbọ́n àwọn ẹ̀yàwó lẹ̀sẹ̀ kan wọ́n takò wọ́n lọ ṣe ní ìgbọ́n Thank you.

rántí tẹ́kínú lẹ́gbùn mọ́rọ̀ tẹ́kínú ayẹ́rùn ní ọ̀rọ̀ tẹ́ẹ̀kùn mọ́rọ̀ tó ẹ̀fẹ́ tẹ̀lé ìbáwùn ìfúnlélé ìbáwùn ìtàkọ́kọ́ kí ló tẹ̀lé takọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tọ́lọ̀ ọ̀pá sí nípa ẹ̀rin ìkẹyìn ni àná Muhammad sallallahu alaihi wasallam tẹ̀sùn mọ̀ nípa gbogbo àlámẹ̀rí rẹ̀ èyí tẹ́ ẹ dápa ara tẹ́ ẹ jẹ́ orí ẹ̀sùn ọmọ gbogbo ẹ̀ lórí ẹ̀yìn ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ ṣe ọlọ́run wá rò ó lẹ́yìn tá a mú síra لما تقولون عن سبيل الله لما تقولون عن سبيل الله القلب المنع إيراد الإنسان من طريق إلى آخر كي يكون كي يكون يكون سجونا كان سجونا مين كي يكون مبلانا سلانا مين كفن وجويا كي تفادى سنيا لجا القلب القلب أو الصدور مصدر كلامي لما تصدون عن سبيل الله لما تصدون عن سبيل الله أي يهود النصارى تدمر إليه إذ تأتي وحياه يقول جنر صلاة أعزك من الله أمسنا ẹ̀yin sì mọ̀ nípa ànábì nínú kíra yín ṣùgbọ́n ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ nígbà tẹ́rẹ́ sápò ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ànábì gbogbo àwọn orí ẹsẹ̀ ìwé yín tó sọ̀rọ̀ nípa Muhammad ọmọ àjùlá ẹ̀fà rẹ̀ ẹ̀dọ̀ wọn àwọn ọlẹ́yìn yìí ẹ̀jẹ̀ wọn mọ̀ nípa rẹ̀ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ní kàn ṣe ẹ̀jẹ̀ من آمن تبغونها وتعلمون وأنتم شهداء من آمن ẹ̀kọ́ nígbàgbọ́ tó bẹ́ẹ̀ tó tọ́lọ́run ẹ̀kọ́ ní ẹ̀lú ẹ̀lú tọ́lọ́run sí ṣẹlọ̀kúrún náà ìwọ̀jọ́ ní ọ̀nà tọ́lọ́run ọ̀bá ní ẹ̀rí sọ tó yọ̀nà tó wọ́ ní àlọ́ríwájú òun ni ìtàn tó bẹ́yìn tí ìtàn bá ti wà bẹ́yìn tó tẹ̀ wíwúkẹ̀ fẹ́jọ fún àbúkẹ̀ fẹ́jọ òsì àbúkẹ̀ tó wájú àbúkẹ̀ sẹ́yìn ìwàjá ṣẹlẹ̀ múrùn-ún àárá ìwàjá من آمنته نهاره àwọn tó fẹ́ nígbàgbọ́ tó fẹ́ tó ń jẹ ọlọ́run ọba wọn tó fẹ́ tẹ̀sìn ìsìláàmù ẹ̀ ń sọ sí wọn ẹ̀ ìsìláàmù ní tọ́nà tó fi wọ́n ni wà وأنتم شهداء وأنتم تعلمون الحق وتشهدون على صدقه ẹmọdodo ẹyin ló ń jẹrù yìí tẹyin náà jẹrù sí i pé islam wọnà ẹyin náà jẹrù sí i pé anamọsánmẹ náà jẹ aláàbí ìṣẹyìn torí bẹ́ẹ̀ ní òfin tó ti di oní وما الله بغافل عما تعملون والله بغافل عما تعملون الله القادر ọlọ́pàá olùkọ́ ní kò gbàjúmá kò ti jàgbé kò ti jẹ́ aláìmọ̀já sí gbogbo tẹ́ẹ̀tì oníṣẹ́ gbogbo òrùn tẹ́ẹ̀ gbogbo kìlàkìtà ní gbogbo ìlàkàtà ní láti kọ ní àwọn èèyàn kó ní gbogbo ẹ̀rọ ọlọ́run gbogbo ẹ̀rọ ọlọ́run ọba kúkú ní gbogbo ẹ̀rọ oríṣi ní èrò gbogbo ẹ̀rọ ìjábọ̀ fún gbogbo sọ́jẹ́jì láti gbọ́ ayé ẹ̀rọ ìṣeré mi ò sọ̀rọ̀ wọn àǹfààní fún ayé yìí ti ń bẹ lórí ilẹ̀ ayé ìsìn yìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan àti irínwó ó lé ní one thousand one hundred tí ń sàkíkà yìí ń bẹ tí àwọn amúdájú náà gbà náà tó ti wà ẹ̀dá tí àwọn mọ̀hámà ọ̀rọ̀ láti sẹ́dá àti títù láàmú jẹ́ bí ẹ̀sìn tó ń wá kẹ́rẹ́ gbogbo àwọn àtẹ́bí ọ̀rọ̀ láti ìgbà náà ni náà ni kì í sẹ́ ìpè ìrìn àjò àná àti ìjẹta bẹ́ẹ̀ bá ràn ámì ìtàk tí wọ́n ń kàn jẹ́ ìsìlámù fáwọn èèyàn tí wọ́n ń bla sẹ́rù àná mọ̀hámà sọ̀rọ̀ wá ìrìn gbogbo ọkọ̀ tí ìsìláàmù jẹ́ gbogbo ọkọ̀ tí mùsùlùmí èyí jẹ́ pàtẹ ìsúnà mùsùlùmí tọ́jú níwà gbẹgbẹgbẹ tẹ́sẹ̀ òye àwọn amúnikú ni ẹran ìbíṣẹ́ tí lọ sílẹ̀ lórí lẹ́rú àwọn amúnikú ni ẹni ilé pọmọ́ ilé rẹ̀ ní ìgbẹ́ lára mùsùlùmí náà tó nígbà tí wà ìwòjọ mùsùlùmí tí kí òjò mùsùlùmí ìgbàgbọ́rọ̀ ìjọ ìsìláàmù yóò mú káwọn ọmọ wá ní ìsìláàmù tó bẹ́ẹ̀sì nínú ẹ̀lẹ́sẹ̀ lọ́pàá bẹ́ẹ̀sì nínú ẹ̀lẹ́sẹ̀ tẹ̀sì àárín bí ìgbàlódé lọ́dọ̀ ọtí wọn kò sẹ́ni tó ń náà olúwa wọn tó jọ dá gbogbo wa tó dá àlẹ́yìn mọ́sá tó dá àlẹ́yìn ìlẹ́ta tó ti fún láwọn ìlera òfin wọ́n tó dá àlẹ́yìn Muhammad tó fún ní Qur'an ọlọ́run báyìí kò gbàgbé ogun bẹ́ẹ̀ ṣe kò fọ́ mọ́ra ń pa rẹ̀ kò sálẹ̀ ìgbàkan gbogbo ọ̀rọ̀ ẹ̀ka tí yẹ kì nínú ìṣesí ni nínú ìsìn nínú ọrụ nínú ọ̀rọ̀ títọ́ ni nínú kọ́ka kápọ̀ ìsẹ́lẹ̀ ni táà tí ń kapọ̀ àwọn èèyàn kú lójú ọ̀nà òwò gbogbo rẹ̀ yóò sì ní ìwọ náà ó jábọ̀ ìrìnàjò rẹ mọ́lọ́nu wà náà wà Yeah. tó fẹ́ ṣe ṣe ní ẹ̀sẹ̀ ń ṣe sáńgbà gbogbo ọ̀nà láti lè kọjá àwọn kò ní ìlú sọ́ọ̀sán ọlọ́run wá ń bẹ̀ṣẹ̀ rẹ̀ ní òun يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرون قل وأمنوا طرفين أي المؤمنين ẹ̀yẹ lẹ́yìn islam tó pé àwọn ẹ̀lẹ́mọ̀ ẹ̀mú lọ́rẹ̀ ayò àwọn ẹ̀lẹ́mọ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ láàrin ẹ̀rí ọ̀rẹ́ kan nínú àwọn mùsùlùmí akẹgbẹ́ ẹ̀yìn àwọn ẹ̀mú lọ́rẹ̀ àwọn ìwọ̀nyí mú ní kọ́nfíjáàmù àwọn ìwọ̀nyí mú lẹ́nu sáà rúfà sí ilé hàn ara ah, inú obìnrin òòrùn pàdé kọ́nù ìrìnàjì ìdáhùn òòrùn ìjáàbẹ̀ inú bẹ́ẹ̀ bá ní tẹ̀lé àwọn kan nínú àwọn tá a kó tìrà síwájú ní inú àmùsọ̀ ìgbéyà tò sí irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé tẹ̀lé àwọn kan nínú àwọn tá a ìṣe wọn lẹ̀ ń ṣe irin wọn lẹ̀ ń rìn ọ̀rọ̀ wọn lẹ̀ ń tọrọ kí ni tó ṣẹlẹ̀ sí yẹ̀rọ kúrún bàbá yìí wọ́n padà dáa ní padà lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ mú wọ́n padà sọ ìdíje lórí

tó o lè fi yẹn tó ṣe wípé táwọn ẹni tí wọ́n ti fi wọn yé wọn rárá tó fi tẹ̀lé wọn kiri èyí tó tẹ̀lé ní wípé yọ̀rọ̀ tó wà nínú bàtà ní máa ń gbóni káàkiri yọ̀rọ̀ tó kùn bàtà ní máa ń gbóni káàkiri. wọ́n tẹ̀lé yípadà ẹ̀yìn yòókù rẹ̀ fún mi wọ́n sọ ní márùn síbò tí ó ń pèsè rí lẹ́yìn ìgbà jẹ́mùnì tó tó ìsìláàmù ìmọ́lẹ̀ lòun ìṣe ìsìláàmù òkùnkùn lòun ìsìláàmù nìyí ìlànà lòun ọ̀nà ẹ̀rọ lòun èyí tó bá ti yàtọ̀ sí ìgbẹ́ni ìṣìnàmí ọlọ́mọdé á ó jẹ́ ẹrú mùsùlùmí tọ́ta ìjọba ayé rẹ̀ ìwà tí ń da méjì tó ń lọ pàdé ọlọ́run ó tún wá lòdì ìsìlámù náà yẹ ojú ọlọ́run bá ń gbà ní máa ń tó ń káàkiri يردونهم بعد إيمانهم كافرين. ترى يقولون فإن الإسلام هما ẹ jẹ́ ká wo very sensitive point tọ́rọ̀ bá rí ìlú rẹ̀ الولاء لا انتهاء الولاء لا انتهاء يصدوك عن سبيل الله زي ما يكون لها الجيان وفاي كتاب لها الجيان òfin wọn ní ìfẹ́kọ̀ òye fọ́mọ ìyá rẹ̀ ní islam ìjọ padà ọ̀nà máa ń lọ pẹ́ máa ń lé náà fi ní wọ́n náà wọn mùsùlùmí ń kìlọ̀ fún wa ó ní ká mùsùlùmí ẹ̀ ẹ tẹ̀lé àti ọ̀rọ̀ má tẹ̀lé ara

tí wọ́n bẹ̀rù kan lẹ́yìn ọlọ́run á jẹ lórí ọ̀rọ̀ wọn tí wọ́n ní kúra bí jẹ́ ní mùsùlùmí náà di tèèrè nígbà wọn náà jẹ́ lórí torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni bí wọ́n tó jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ní mẹ́rin tó kú ó jẹ́ ilé tó ń sáré jù fún tó bá ń lọ lórí ilé ẹ̀sìn ní ìdíje ó ah,

O hàn sí wa wípé kò sí òjíṣẹ́ ọlọ́run ọba jẹ́ tó mú ẹlòmíì lọ́lọ́run tó tayọ ọlọ́run kò sì sí tó wípé ẹ̀kọ́ ló tó rán mi ní mi tó rán sí ní mo ti mọ sábà sọ ní ìlú ọgbà ẹgbẹ́ mi ní ẹ bá mú ẹ̀rí yìí jí nínú sọ̀rọ̀ tí mo dá ẹni tí mo rántí yín mọ́ ẹni tí mo rántí yín yẹn kò ní ẹ máa tì mí tẹ̀. ẹ̀mí ṣẹ̀tọ́ mi sọpọlọ ìmọ̀sílẹ̀ ṣẹ̀tọ́ ìmọ̀ òfin dáadáa fún wa ìlérí tó ti ṣe ń yọ̀ sí náà níwájú ọlọ́run ní ọdún sórí bú látàrí ìtabára wà níbi àdá owó náà ní ìdá fún àwọn ènìyàn Islam wà jẹun ẹ̀sìlámẹ́sì ó ṣe é wọ́n láti mọ̀ wípé á ah, eléyìí ẹ̀sìn ọ̀wọ́ ọ̀hún ẹ̀sìn gbogbo àwọn àti ọlọ́run lọ bẹ́ẹ̀ bá tẹ̀ láwọn apá kan nínú wọn gbogbo wọn kọ́ wọn àwọn tó ń bẹ nínú wọn tí ìtọ́jú dàrú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá tẹ̀ lọ́rọ̀ wọn tẹ́ gbára lé wọn tẹ́ ìlú tán wọn ẹ padà kó ìsìláàmù kẹ́yìn ẹ ní pàdé ọlọ́run bá nínú mùsùlùmí wọn tọ́lọ́bí wá ń sọ wípé wàtẹ́yìn ìbàdàn òun وأنتم لا عليكم آيات الله وكيف تكفرون وأنتم وأنتم تتلى عليكم آيات الله kílódé sẹ́kàtà máa wá ìwà tèrè yìí lẹ́gbà tẹ́ ti jẹ́ mú mi látàrí tẹ́ ń bá wọn ní ẹ̀ẹ́dójú wọlé wọn náà rírí olóòrùsòrò ògbólẹ́nu mọ́sálásí náà ọlọ́run má fún mọ́sẹ̀ ẹ̀rọ

أي أن يأتي شيء بعد الآخر kí nǹkan máa wá lẹ́yìn nǹkan òun là ń pè ní tìláwà tó máa ń tìláwà kùrọ̀ánì olùwípé kóra máa ka kùrọ̀ánì lẹ́nu tí ó máa ronú sí tí ó máa yẹ ẹ̀rù tí ó máa gbọ́ jùmọ̀ rẹ̀ yé wọ́n ń kùrọ̀ánì sí létí wọ́n ń ka àdìsí létí wọ́n ní ẹ̀ sọ́ra fún wa ẹ̀gbìyànjú wọn bí tàyé bá pa yín pọ̀ ó pa yín pọ̀ bí tìmọ̀lẹ́ ní wọn pa yín pọ̀ ó pa yín pọ̀ tó bá ti sọ̀rọ̀ òfin ọlọ́run ẹ̀gbọ́n lórí ẹ̀fẹ́ yín tẹ ẹ̀fẹ́ náà wá ní èdè tó fi ọ̀rọ̀ ọmọ ọba yín wà á ní ọ̀rọ̀ tó lára àyàwó nìkan ara olúwa wa ìsìlá ó gbé wa

ara ní òsàn wọ́n tún tí ẹkú wọn wá ń tẹ́ yóò sàn wọ́n tún tí gẹ́mà tòlótò ọ̀rọ̀ ní wọ́n ṣe ojú ní ẹbí ìkìlọ̀ tọ́lọ̀ ń ṣe fún ní nípa gbogbo àwọn ọ̀nà àrékèrè tó tí wọ́n ń dá láti sọ ní cmt mùsùlùmí náà gbogbo ẹni wọ́n ṣàfihàn ní wà ní ìrọ̀tún تتلى عليكم آيات الله bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run bẹ láàrin yí ànábì ń bẹ láàrin yí bí o bá ti láyé máa kùránì tọ́lọ̀ òmìnira pẹ̀lú ní ti ṣàlàyé pẹ̀lú ní tó ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم فقد هدي إلى صراط مستقيم أبي ما ومن يعتصم بالله ẹni bá gbára ní ọlọ́run ayé wà mẹ́yẹ́ta wà tẹ́lá ẹ̀là lọ́ wọ̀nyà tẹ́lá lòdì máa ẹni bá gbára ní ọlọ́run tó wá sọ̀ra pẹ̀lú sọ̀ra ọlọ́run kí lè lè fi tiẹ̀ fàkọ́tù wúyà ìlànà àṣírọ́ فقد هدي إلى صراط مستقيم ẹni tó bá lè fi òfin ọlọ́run ọba mú tó lè gbára lé ọlọ́run ọba yìí tó tó tó àdáwò ojú inú sùlámù ló kù inú rẹ̀ kù òkú ònú sùlámù inú rẹ̀ bàjẹ́ òkú ònú sùlámù ẹni tí ń bẹ ọlọ́run tó tó ònú ọlọ́run tó fún inú sùlámù ló ti wẹ̀ ẹ̀rù ẹni tí ń bẹ ọlọ́run tó fún ọlọ́run tó fún ọlọ́run tó fún yóò tó kú lójú àlùkìyàmù ẹni tó bá ní ìsọ́ọ̀mù pẹ̀lú ọlọ́run tó gbára lé ọlọ́run tó dúró pẹ̀lú ìpẹ̀sìn ọlọ́run pàpọ̀ lẹ̀ ọdún ti àbí lánàá ìrọ̀ tí ó ń irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti fi mẹ̀nà sójú ọ̀nà tó dúró jẹ́jẹ́ sójú ọ̀nà tó dúró rọrọ̀ sójú ọ̀nà yóò tẹ̀lẹ́gbẹ̀ ọ̀pọ̀ kò tẹ̀ tó kò tẹ̀síwájú kò fi lẹ́yìn kò fi sẹ́yìn sọ̀dọ̀dọ̀ lójúwó ẹni tó lè wá rí pọ̀ bá tó fi òfin ọlọ́run ọ̀nà tó Islam kò sí Islam kò sí pé ìsẹ́lá nínú ọlọ́run kò sí nínú ayé àkùrá tó

lẹ́nu tí sámẹ̀lì tí ń ṣe ìmọ̀nà fún wa lọ́dún gbogbo tó lè ṣe wá láǹfààní bí ò bá sí láyé máa in tó lẹ́yìn kùránù lẹ́yìn nínú lórí bẹ́yẹn bá ti fẹ́ ayé tó ń lò ní kókò ní ìdùnnú sí bẹ́yẹn bá ti fẹ́ sí ìnà náà ní kókò كلما أقرب العبد إلى الوحيين أقرب الى الحق والنجاة وكلما أبعد العبد من الوحيين كلما أقرب من الضلال بقوا بدل الله بعد من ثم على القرآن ثم ثم ثم نبي ثم نبي ثم ثم ثم ثم ثم ثم ثم gbogbo ògbà lẹ́nu bá ti jìnà sọ́rọ̀ ọlọ́run bá sí tó bá ti jìnà sí súnà lẹ́nu sí bẹ́ẹ̀ ló ti máa súnmọ́ ìparun sí ló ti máa súnmọ́ ìṣìnà sí ìpìlẹ̀ ní ẹ́ ọkùnrin òun wáta lálábẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ rẹ̀ ti dín dájú lókọ́ kó mọ́ sí wà lọ́nà lọ́lá ìlà máa ìlọ́lá ayá tìlẹ́rẹ̀ a tún fúnra wá yìí láti 98 wá sí 101 gẹ́gẹ́ bí ìṣe wa

فالمؤمنون بأنبيائهم في عهودهم معتبرون مؤمنين بخاتم الأنبياء àwọn tó bá nígbàgbọ́ tí gbogbo àwọn ànábì wọn lójú ayé àwọn ànábì wọn àwọn yẹ̀wù tó nígbàgbọ́ tí ànábì Mùsá àwọn ànàkọ́ tí wọ́n nígbàgbọ́ tí ànábì Ìsá lójú ayé wọn mùmìnínà ìfilẹ̀ nìyẹn ẹni báyìí lè gbà fún gbọ́ dáadáa ní gbogbo àwọn ànábì ọlọ́run ó gbọ́dọ̀ wà ní kú ẹ̀rùn tó gba ogun àwọn ànábì ọlọ́run tó gbọ́ ẹni bá lè papò kan mú wọn mérè tó yà kèfè ní ti sẹ́nu gba àwọn ànábì ọlọ́run ọlọ́run ó sì kọ́ ọkọ rẹ̀ lè gbé mú kèfè gbogbo àwọn tó náà ló wà lọ́sọ́ọ̀tì ṣọ̀rọ̀ kẹ́sẹ̀rẹ̀ ọwọ́ mọ̀lọ́wọ́ ẹni mọ̀lọ́ tẹ̀lé àlẹ́bì tí wọ́n ní wọ́n dá kí wọ́n ya kèfè yìí sí ọlọ́run ti gbogbo àwọn àlẹ́bì papọ̀ tó dé mẹ́tò gbogbo àwọn àlẹ́bì ọlọ́run mẹ́tò dùkẹ́ ni tí yẹ̀wú nígbà ní mú sáyẹ̀sán ló ń gbàgbọ́ àlẹ́ ìsẹ̀lẹ̀ tó lò gbọ́ gbọ́ àwọn àlẹ́bì tó kọ́lọ́ tó gbọ́ ó ti takò àlẹ́bì yẹn náà torí pé àlẹ́bì tó lò gbàgbọ́ yẹn náà sọ pé ká gba àlẹ́bì tó kà tó ń gbogbo bẹ́ẹ̀ má sì nígbàgbọ́ sí àlẹ́bì Mùsá tó ní gbogbo ohun tó sọ nípa gbogbo àwọn àlẹ́bì tó kù lónà níwájú ọlọ́run ọlọ́run ti sílẹ̀ tó jẹ́ mú mi ní gbogbo àwọn àlejò tó rí ìmọ̀ ìyá kèrèkè yìí kan nínú gbogbo àwọn àlọ́bí ọlọ́run náà ti kèké láti ọdún tó bá jẹ́ mú mi ní òdodo tó jẹ́ ayé àwọn àlọ́bí wọ̀nyí jẹ́ pé lè o ti jẹ́ mú mi náà pẹ̀lú àná Muhammad ọ̀sẹ̀lẹ̀ wà mọ̀ nǹkan fọ̀rọ̀ bí họ́ọ̀dà mi àbíyá wà dáẹ̀ يعتبر كافرا مطلقا ó ní àlẹ́bí tí wá nìkan mú gbàgbọ́ o ní ìgbà ọgbà àwọn àlẹ́bí tó kú gbọ́ o àbí ìfẹ́ ní sáàtà àwọn àlẹ́bí tó kù ní àbí sùlẹ̀mọ́nù wo àlẹ́bí ìdáwó gbogbo ó bá ìyàwó ọ̀rọ̀ àyà àlẹ́bí àyípa wo àlẹ́bí musa nìkan àlẹ́bí tó àlẹ́bí ìgbà nìkan àlẹ́bí tó kéèké ilẹ̀ ń sọ. nílẹ̀ pátá fi nínú àyà ti dé yìí أن من اعتقادهم أن من اعتقادهم أي أهل الكتاب صد الناس عن معرفة الحق الذي دعا إليه خاتم الأنبياء nínú dọ́kítẹ́ǹtì àwọn àdùbìtà wọn ni kí wọ́n máa kọjú àwọn èèyàn kó níbi ìmọ̀ òdodo èyí tí ànábì ìkẹjì tó gbogbo àwọn èèyàn kú ẹ̀mí láyé tó bá ní Muhammad ìsàlàyé kò sí bó ṣe dá níwà tí wọ́n tó kú yẹ̀yẹ́ mú ọba lẹ́nu ṣùgbọ́n tó máa ń tó wọ́n gan olùgbà bẹ̀rẹ̀ pẹ̀lú àti Muhammad mú ilé ìfẹ́ alẹ́ ìfẹ́ yẹ̀yẹ́ lójú ti tiẹ̀ kákàtà hùwà tò nínú tí nínú ìgbàgbọ́ wọn nínú wọn ni fún ó àwọn èèyàn níbi ìmọ̀ òótọ́ èyí tí Muhammad fi àwọn èèyàn sí nínú àyà sí yìí a tó rí fáìdà yìí أن الله تعالى مطلع على عمل عباد كلها ونجي الله سبحانه وتعالى أجود الحبوب ويتجع ويؤمن إذا كنت إليه قال يا والله شهيد على ما تعملون gbogbo táà ṣe ojú ọlọ́run bá tó èyí tó ti ní pọ́pọ̀ ó hàn sọ́lọ́run ojú ọlọ́run tó èyí tó ní wà sí ní lójútáyé ojú ọlọ́run bá tó ẹ̀kọ́ sáàtò nínú nínú àyà 100 sí 101 oníjọ́ àwọn ọmọ tààlá ó ka àwọn mùsùlùmí lọ kó ìlú máa kọ́ṣà láàrín kìtà kò fẹ́ ká ní kéèkì wọn in anything whatsoever ọlọ́run faraba ẹgbẹ́ ìgbò ní mẹ́ta sáàtà ìkọ̀ọ́lẹ́ ọ̀mìnirun wàlmọ́rù wà ìlàdí والمرء يبعث ولا ما مات عليه ما قصر يقول الجسم يقول قبل قبل قبل قبل أفيس يا وصوما نقول لك مدف وشك مهول لك مدف سنك مهول لك فبقى تسوى مني ولا تسوى تسوى أفيس يا وصوما ilé ẹ̀ma sábà ṣẹlẹ̀ ìmọ̀ ọ̀pọ̀tì wọn ìmọ̀ ọ̀pọ̀tì wọn máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ò bá gbọ́ nǹkan yé ní ẹ láti ló dọ́rùn ìfún ìṣòro gbọ́ tó ṣe yé ní ẹ lára àwọn àǹfààní láti orí mú nínú àwọn àyà tó yé kì í ànàmẹ́ni hajj ahmed ìṣáàlì báyìí ní ìsàkì ìnàlí ìsọ̀lọ̀lọ́ àfààní òṣèlú bí ìjẹ́ kólúwọ̀tò mẹtọdọmọ́jì àwọn àrùn ìṣáàlì ìlànà tí wọ́n ń lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti tẹ̀lé ìdí ànẹ́bì tó ẹgbẹ́ bí ànẹ́bì ìwà pèpè ní o ìlànà tó máa ń ní sẹ́ẹ̀kì lójú ayé ànẹ́bì tó ọlọ́run ọba ní fún wọn ẹ̀sìn ọlọ́run ọba ní àmọ́ lẹ́yìn ìgbà tí ti wá dé tó jẹ́ ẹni tó tuntun jẹ́ ìdí kò lẹ̀ ti ìlànà títí wọn gbà yẹn أن فهم التشريع الإسلامي والعمل حفظ من الوقوع الكفر lára àwọn ẹ̀kọ́ mi yẹn olùgbé ìgbàgbọ́ ní òfin ìsìláàmù yékéyéké àti ìmọ̀lú àgbóyé yẹn ó máa ń tọ́yìn fún òní tó ti ń wà tètè yìí tí ẹ̀wọ́n fẹ́ padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ní mùsùlùmí òdodo ó ti lọ méjì rẹ̀ ẹ̀ka àkọ́kọ́ ó wọ́n tó yẹn nípa ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìmọ̀tọ́sí ìsìláàmù tó bá ti ti tán application kó lo ìmọ̀ yẹn ẹni wọ́n náà tí ó lò mà ọ̀rọ̀ ti ẹkú ju gẹ́gẹ́ lọ مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا nítorí ọba fi ìyàwó ìyẹn wọ́n tó ọmọ kéwú níwájú lẹ́yìn òfin ọlọ́wọ́ bá yé wọn àmọ́ torí tó fẹ́ jẹ àti tó fẹ́ jẹ láyé òòrùn ìlú mọ́ ọ̀rọ̀ náà wò yàtọ̀ sí ti kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run fọ́rọ̀ ìyẹ̀wò ẹranko so gẹ́yìn bá fún ìsìlámù yìí kó lò ó yóò sọ ọ́nà yóò dáhùn sáwọn ìgbòyàn kó ní kòkó sínú wa kìkìrí والحسرة على المعرض عنهم لأنهم ورثة الأنبياء ẹ̀kọ́ mi tún ni àǹfààní mi ní pé ìmọ̀ ní ìtẹ́kù àwọn oore tó ló jẹ́ fún òfin fẹ́ni tí ò bá súnmọ́ wọn ní fún wọn àwọn tó ń gbé lọ́wọ́ náà

yóò wá jẹ́ ìbànújẹ́ ńlá fún yàn kí yàn máa mú wọn lọ́ta kí yàn máa lè mọ́ wọn kí yàn máa bà wọn lórúkọ jẹ́ káàkiri kí yàn máa lè sún mọ́ wọn láti sàǹfààní nínà tí yàn tún àlámà rí ayé ìmọ̀ṣe àti dòdó àtìyàmù níparí adàlẹ̀ ìsìnkọ́mọ̀ ìlẹ́rí طريق النجاة من الضلال المخالف في الصراط المستقيم قلت قد موت الله káwá ìmọ̀ pa rẹ̀ kátẹ̀lé kálò ó ní ọ̀nà àbáyọ kó o ní bí ìṣìnà ó ní ọ̀nà àbáyọ kó o ní bí ànà ànà èyí tó jẹ́ apá sí ìlànà òtítọ́ ìlànà tó dúró nílé èyí tó náà ọba káwá lásán tó ní ká máa kọ̀ ní gbogbo àbẹ́lú ọba subhanahu wa ta'ala kó fún èyí tó a tún gbọ́ nínú ọ̀sán tì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك